ọlọ́run ọba jẹ́ pé wà ní pé ààrẹ ẹ̀yẹ méjì ààrẹ ìsìnkárí ni àṣehàn inú fà á ń jẹ́ bí àwọn àṣìṣe ní àwọn mùrẹ́sìkì wọ́n máa bá ọlọ́run ọba lò bí ẹni tó wọ́n ń tan ọlọ́run ọba ọlọ́run ọba ní ààrẹ yìí gbogbo ìgbà tí wọ́n bá ti ń rìn nílànà rẹ̀ iná ni ààrẹ rẹ̀ ó máa pọ̀ sí lára wọn ọlọ́run bá tẹ̀ náà tó bá di ní àlùkìyámà wọ́n jẹ ìyà tó le koko bìmọ̀ kánú yẹ ti di kúrò torí pé wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون ولهم عذاب عليم بما كانوا يكذبون بما كانوا يكذبون wọ́n jẹ ìyà tó lé látara wípé wọ́n ń sọ ní tí ò rí bẹ́ẹ̀ wọ́n ń parọ́ wọ́n jẹ́ ìyà ìrọ̀ wọn bákan náà ìmọ̀kánù yóò kàdìbò wọn látara pé wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n ń pe ìnígbàgbọ́ nírọ́ ọlọ́run àti kọ̀kọ̀ wọ́n ń pe wọ́n nígbàgbọ́ òdodo sọ́nà bí ẹni pé wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run àtàlẹ́bì nírọ́ ó jẹ ìyà tó lè kókó lórí ẹ̀ ọlọ́run ọba ربني وإذا قيل لهم أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون kí ni wọ́n fi ń ba ilẹ̀ jẹ́ ẹbọ àtẹ̀tẹ̀ ọlọ́run bá wọ́n yẹ àwọn ẹni olùkúnlẹ̀ ṣe. Àlá iná hum humul mufsidun. Ọlọ́run ní òjìlẹ̀jẹ́ ni wọ́n. Wàlá kí lá yash'uru. Àwọn àfọ́ ìmọ̀ tẹ̀sílẹ̀ wọ́n ló di nǹkan méjì ọlọ́run kò pè wọ́n ló kù lọ. Àkọ́kọ́ wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ ń Ọ̀bìnrin yàrá àpò ọmọ àwọn obìnrin. Ẹ̀kejì wọ́n tún lọ pẹ̀lú àwọn olùmùsùlùmí bẹ́ẹ̀ sí ní olùbalẹ̀ jẹ́ ni wọ́n àṣàlàyé ìrìnà rẹ̀. وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا Ibi tí tàbí sí òjì bẹ̀rẹ̀ قِيلَ لَهُمْ آمِنُوا tẹ bá sọ fún àwọn mùnáfìkí wọ̀nyí. Wípé ámìnú ẹgbà ẹnígbàgbọ́ òdodo mo ṣe pàdé. Torí pé wọ́n ń kílèmù pé àwọn nígbàgbọ́, àwọn nígbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ti gbàgbọ́. So, àmì inú lè ní pé ẹni gbàgbọ́ ìmánì tó kólẹ̀. Ìmánì tó dúdú. Àmìnú kẹ́mà àmàlà náà. Àwọn Gẹ́lẹ́ bí àwọn sọ̀hábà, àwọn mùsùlùmí gidi ẹni wọ́n ṣe gba ọlọ́run ọba gbọ́. Ẹni pé àná sùn níbi àyà yìí ó ń túmọ̀ àwọn mùsùlùmí tí máa ń ní wọn lálàáfíà ìdàkín lẹ́nàwó àmìnú kìàmà àmìnà sábà sọ fún pé ẹnígbàgbọ́ gẹ́lẹ́ bí àwọn mùsùlùmí rẹ inú àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ ọlọ́run gbọ́ irú mẹ́rin àwọn sọ̀hábà ní kẹ́ ìgbàgbọ́. قالوا أنؤمن كما آمن السفهاء قالوا هم واصلنوا والله ẹbá wo ìṣẹ́sí àwọn قل أنؤمن كما آمن السفهاء قالوا أنؤمن كما آمن السفهاء lórí sí káwọn náà ká lọ ní gbàgbọ́ tó amana sufaha gẹ́lẹ́ bí àwọn akọ̀dà àwọn akọ̀dà nínú àwọn gba ọlọ́run gbọ́ ẹ wo ọ̀rọ̀ tó ń jáde nígboro ẹnu àwọn mùnáfìkì sáwọn owó àwọn sọ̀hárà ẹgbàgbé o asọ́pẹ́ anáàj àwọn àwọn tó jẹ́ yí pé àwọn tí àwọn tó jẹ́ yí pé wọ́n gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ nínú àwọn muhajirun wal muhaqqiqun min ahli Yathrib ẹgbẹ́ nǹkan tó lè sọ. ó ní àwọn al-muhajirun sí àjọ àyà umul muhajirun wal muhaqqiqun min ahli Yathrib ó ní àwọn sàábé tó bá nàbì wá láti mẹ́kà sí màdínà àti àwọn tó pé imẹ́ ní òdodo ni wọ́n ní nínú àwọn ará ilé màdínà tẹ̀lá àwọn sábà náà nù so ìdá àwọn ni náà sọ́lẹ̀ ẹ gbàgbọ́ bí àwọn ẹ̀ ṣe gbàgbọ́ ونؤمن كما آمن السفهاء Ọlọ́run ọba ni ó máa sọ wípé tí ká wá gbàgbọ́ gẹ́lẹ́ bí àwọn apọ̀dà bí wọ́n ṣe bí wọ́n ṣe gbàgbọ́ àwọn kàwé yìí máa ń lọ àwọn ará máa múra bí àwọn eléégún àwọn ilé àárín tó léégún tẹ bá sọ pípẹ́ ilé Jerúsálẹ́mù táwọn mùsùlùmí gidi ń ṣe yóò rí rẹ̀ bí ọ̀jọ̀gbọ́n yóò rí àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù olóró gẹ́gẹ́ bí apọ̀dà ẹ̀rì pé oníbẹ̀ àbí oníbẹ̀ láwùjọ wa wọ́n láwọn oníbẹ̀ ẹ bá sọ fóbìnrin ẹ sọjí alájà ẹ wá sọ fún gbà máa múra bí àwọn mùsùlùmí gidi àwọn ẹni rè àwọn ìyàwó àwọn mùsùlùmí gidi àwọn ọmọ wọn yóò mọ̀ ríra rẹ̀ bí ẹni tó dà ju àwọn ìwọ̀n àwọn yẹn lọ yóò mọ̀ rí àwọn yóò bí apọ̀dà sí aláìlú dájú yóò mọ̀ kọ̀ọ̀dà alóògbé tó wà lọ́dọ̀ wọn tó ń tẹ́lẹ̀ tó wà òun àdáṣọ kan gbọ́lẹ̀ ọ̀rọ̀ má jẹ òun wà dáṣọ bẹ́ẹ̀ wà òun dáṣọ bẹ́ẹ̀ wà ọmọdé àfilẹ̀ yóò mọ̀ rí àwọn tó borí bora tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run gẹ́lẹ́ bí ẹni tí ò lajú bí ẹni tí ò ríran gẹ́lẹ́ bí ẹni tí ò rẹwà ọlọ́run bá láwọn mùnáfìkì ìṣesí wọn ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا. الناس المعنى واضح. ìtumọ̀ náà sùn bẹ́ẹ̀ ẹ̀dí àrùn. قالوا ونؤمن كما ونؤمن كما آمن السفهاء ilé mi ti náà náà gba kádó mú bọ̀ kádà fọ́nufọ́ra ilẹ̀ bí àwọn sàábì ànábì sọ̀rọ̀ àrọ̀. Àlẹ́ bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe rí ni. Àlẹ́ innahum humu sufahaa. Ìgbàmà kúrò tó dọ̀rọ̀ fún ọ̀tá. Ó ní ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ yìí. Innama kanu yaquluna wò. Wọ́n ń sọ bẹ́ẹ̀ nígbà níbi ìkàfà ní kọ̀rọ̀ wàsí ìzáà ní àti ní ti ìpawọ̀ èdè ìpèsè yẹ̀yẹ́ fàátùlọ Allahu nabiyyahu wal ọlọ́run bá wá fi ojú ànábì tó wọ́n sọ yẹni pé pé sábà ní òmùgọ̀ yẹ lápọ̀dà yẹ gbangba wọ́n ń sọ lọ́rọ̀ ẹ̀yìn ní wọ́n sì fi lò fi tayí àwọn àwọn onímọ̀ bá àwọn ọmọ àwọn ọmọ òṣù méjì dá àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn lẹ́yìn ó wọ̀ sọ̀rọ̀ ẹ̀yà lẹ́yìn ọlọ́run bá sọ̀rọ̀ ọ̀tara wá kójú ànábì ó tó nǹkan yẹn bá sí àdá àrẹ ìdí wọn sọ nìyẹn so Allah fún ní ibi mùsùlùmí báyìí tí mo láti kí bá sọ bẹ́ẹ̀ sí ọ pápọ̀ kòsó mọ́nà torí ẹ̀ parọ́ gbogbo àwọn ń bú mi ní ọdún ní ewu ọ̀sẹ̀ wọ́n fi wọ́n àkọ́dà ẹ̀yìn tí ó rò àfọ́nú bí ihù ìgbọ́ kí lákòókò rẹ̀ wọ́n àwọn akọ̀ àwọn agbáre wọn ò níbi àwọn ohun lè dárí rẹ̀ dáró wọ́n fi irú èsì ilé ọ̀gbìnkà ọ̀há wà lọ́la. tó ń pàṣẹ ẹlẹ́ àwọn ọmọ ọmọ alábìlá ń sì mú bára. Ọlọ́run yàrá ìdáhùn ṣùgbọ́n ìdáhùn ṣùgbọ́n. Àmọ́ ọba wa dá ọba bọ́ wa. Ẹgbọ́n ẹgbọ́n wọn òun wọ́n gbé púpọ̀ fòdù. Ọlọ́run ní ẹ̀rùn ṣùfà wà láàkín ètò burúkú nìyẹn. Wọ́n fọ́nú bọ̀ tí wọ́n rẹ̀ tí wọ́n mọ̀ báwọn fọ́nú. Wọ́n mọ̀ lọ́gbà ni wọ́n ṣùgbọ́n ولا يدري أنه لا يدري والذي لا يدري ويظن أو يدري أنه يدري láàrin ilé yẹn ẹni tí ó mọ̀ ó sì mọ̀ pé òun ọ̀mọ̀ aláìmọ̀kẹ́nu akọ̀ eléyìí ọmọ aṣàyẹ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ pé kọ́ mọ̀ kò sì

lára ó di tó oníkọ̀ máa ń ṣe nǹkan yóò fẹ́ bọ́ wá sí lọ́wọ́ ọ̀nà kó bá ní ara ẹgbọ́ iná ọmọ mùsùfà àpọ̀dà ní Tọ́bárí ká gbọ́lọ́ ń gbọ́ wọ́n lè jẹ́ àdúgbò bá lọ sí máa. Àmìnú kẹma àmàna nà fùkọ́lù ànúmìnú kẹma àmàna sùfàhà. Àlá innahum humu sùfàhà walakin la ya'lamun. Àfáàrí àwọn mùnáfìkì wọ́n pè àwọn sọ̀hábà ní òmùgọ̀. Tó dáwà ti ẹgbẹ́ ń bú sàbẹ́ ẹ̀sìn ẹ̀mà alámọ̀tò nífààkì. Kí ẹ̀mà bú sọ̀hábà alámọ̀tò wọ̀dá àmì pé mùnáfìkì lẹ́ni yẹn ẹ má dín kó sàhárà torí pé a rí nínú rẹ̀ tọ́lọ̀ ìròyìn àwọn mùnáfìkì pé wọ́n ti kí ni o wọ́n máa ń pe àwọn sàhábà ní ní kí ni akọ̀dà ti sún akọ̀dà so ẹ tó bá tó ti ń kó sàhábà tó ti ń fi èébú àbí ọlọ́run bá subhanahu wa ta'ala atúrí nínú àyà ìyàtọ̀wá ìrìnàjò àyà òun ni pé àwọn sọ̀háábà wọ́n ní ipò tó ga wájọ lọ tó mà dí ìdí méjì ní ìdí àkọ́kọ́ ni pé èso igi tó bá ṣe èso láyé máa ń lẹ́kọ̀ọ́ mọ́ kí la pé ó lẹ́kọ̀ọ́ ní ìdí igi tí ò lè sọ ní kí ló dé Fàlàsúbì náà jí mímọ̀ kọ́ láti kọ́ ìní. Fàlàsúbì náà jí mímọ̀ kọ́ láti kọ́ ìní. Yàrá kò tó fi gọ́rí alájábàlẹ̀ wárin. Wàlá kò tó fi. ضار على جبل وعر ولو كنت في قاب على جبل وعر ولو كنت في قار على جبل ولست بناجي ولست بناجي من مقالة طاعني bóò ni yóò ṣe igi rẹ̀ ó ṣe léṣo lórí olórí tọ́mọ́sọ̀rọ̀ rẹ̀ tọ́mọ́ bu akọ́ láti kọ́ ìní. bọ́ bá ń tajà bá ń da fọ́ wọ́n sọ̀rọ̀ lẹ́yìn bí bí náà jìn. Mímọ̀ kọ́ láti kọ̀ ní ilé ńlá níbi ọ̀rọ̀ ẹni tó kulẹ̀ ń wá bí ó ṣe nàmí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ òṣìfẹ́là gbó yorùbá ní àyímára sọ ọjọ́ ti sọ àbájọ wọn láwọn kóòtù tó gbọ́rọ̀ rìn àrà ìjọba ìwà ìbá lọ sá sínú kòtò sá lọ ní kòtò wọ́n kò gbàgbọ́ jẹ́ pé àwọn nǹkan tí ń bẹ̀rẹ̀ àmì ní dáadáa yẹn ó sì sẹ́kù ń máa rẹ̀ tí ó yẹ gẹ̀rẹ́ pé kí ni kí ṣe gẹ̀rẹ́ kí ni sọ kí ni ń kí ni ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ alákọ̀ọ́lì ẹtí ọba ní ṣe wọ́n sọ́dọ̀ nípa ó ti kẹ́kẹ́ ń bẹ lára rẹ̀ bálù kan ń bẹ lára ẹni tó bá ti ní bálù lára àwọn èèyàn ó fẹnu àtẹ ẹnu àbùkù fún mi kan tó súnmọ́ ọlọ́run wa ni àwọn mùnẹ́fì kí wọ́n ń bú àwọn sàábé ó ti jẹ́ mẹ́rin pé àwọn sábà kí ni wọ́n ní kí ni ẹ ọlọ́lá èso ń bẹ lórí ìdí wọn òye yìí ìdí kejì táyà fi jẹ́ láwọn sọ̀rọ̀ àgbà ní pé ọlọ́run fúnra ara rẹ̀ ló wá ń fèsì fún wọn ọlọ́run fúnra ara rẹ̀ ní wọ́n ń fèsì fáwọn mùnáfìkì ló ń gbé ìjà àwọn dání àwọn sàhárà so àyà yìí sọ lábẹ́jì tó ń bẹ fún àwọn sàhárà àwọn àyè àdàrà ó ní pé ọlọ́run takafala Allah tabaraka wa ta'ala ọlọ́run bá bí ibi ìsọ́jojúṣe fúnra rẹ̀ àrọ́jù alẹ́múra fẹ́fẹ́ láti lè fèsì fáwọn kí ni ó àwọn on behalf àwọn tó rà wípé èèyàn méjì jọ jókòó ìyàwó àti bí ìwà tí wọ́n sọ wọ́n ní ìyàwó àti ìyá ní wọ́n jọ jókòó ìtọ́ wa ń bú kejì kejì sọ̀rọ̀ ìtọ́ ń bú kejì sọ̀rọ̀ ìtọ́ ń bú kejì kejì sọ̀rọ̀ àkọ́kọ́ náà bó ṣe ń bù yẹn ó jẹ́ kó jẹ́ kó fi wọ́n lára mọ̀ wípé ẹni yẹn lọ́lá ẹni tẹ́ bù yẹn lọ́lá ni ẹni tẹ́ yóò kíyèsí pé tẹ́lẹ̀ méjì bá jọ dúró tí ẹni tí ó bá ń bú yẹn àbẹ́ni tẹ́lẹ̀ yẹn kéèyàn bú tẹ́lẹ̀ bá rí pé eléyìí gan kí n fẹ́ bú lára ẹ̀ ẹgbẹ́ òní bẹ́ẹ̀ gbogbo pé ìfàsìkò sọ pé lẹ́yìn lè kí ni mẹ́ẹ̀ búra rẹ̀ kí ni mẹ́ẹ̀ kí mo bẹ́ẹ̀ sọ pé kí ni kókó la rẹ̀ torí pé kò sí nǹkan tẹ́yìn bẹ́ẹ̀ búra rẹ̀. sọ ẹni tẹ́yìn bá ti ń bú ìwọ́n tó bá máa ń bú yẹn ó ti ń sọ fún apá ẹ̀ tó ń bú lọ́lájú ọ lọ. àádọ́ àkọ́kọ́ ni ẹ tó ṣe kí ó lọ́lájú ọ lọ. ẹlẹ́kejì wa gbọ́dọ̀ pé mi ò wá dì bá ọ̀bìnrin gbòmù yẹn tẹ́ni ò bá ti sọ̀rọ̀ àwọn màláìkà ẹ̀kọ́ wà nù àdìsí bẹ́ẹ̀ nígbà táwọn méjì gbẹ́mbù kan ẹni yóò sọ̀rọ̀ alẹ́sọ̀lá sáà sí wà ní sọ̀rọ̀ èyí méjì jókòó ìgbẹ́mbù kejì alẹ́sọ̀lá jókòó àná bí òjì sọ̀rọ̀ ẹni kejì rẹ̀ sọ̀rọ̀ ìyẹn tà ń gbúlọ ó ń gbúlọ àná òjì jókòó àná sọ̀rọ̀ ìgbà tó yá kiri yẹn ẹ̀kọ́ mọ nìyẹn ah, kíkẹ́ kan á sọ sílẹ̀ pé ah, àbẹ́ ìdílé ṣe ń bú mi tó ń bú mi tó ń bú mi tó ń bú mi ní ni wà ní. Ah, ó wá yẹn ní àníbi nípa tó da lóhun àmàlẹ́kà ń segin ìpa tó síbẹ̀ ní segin ní ó ti rẹ̀ síbẹ̀ sí ó ti pé òṣù ní mọ̀ báyìí dájú àti ìdílé. tó nígbà míì ẹni tó bá ń mú yẹ wọ́n sọ̀rọ̀ yín lọ́pọ̀ ṣé gbogbo ẹni tó bá mú ọ ló mọ̀ fèsì gbogbo ẹni tó bá fọ̀rọ̀ ẹ ló mọ̀ fèsì pé mo gbọ́ pẹ́ sọ́lá mélòó lọ́gbọ̀n tó kàn bí fún ìjàmbá bá dá wà lọ. ẹ wọ́n ní kékeré ìjàmbá bá dá wà lọ. ẹ wọ́n ẹ̀rù wípé àtàgọ́fùn ní gbogbo àtàgọ́fùn kí èèyàn rí ó ṣe bí ẹn pé yóò rí o ní aṣáájú fi ń já ṣáájú kó gbọ́ ó ṣe bí ẹn pé òun ò gbọ́ òun lọ́kọ́ fi ń jọ́kọ̀ ìyàwó gbọ́n tí ò bá ti ní sífà àtàgọ́fùn lára kò lè darí àwùjọ ó là kò lè darí ìyàwó kan kọkànlá ń sọ báyìí kò lè darí ẹ̀ gbogbo tó bá ti gbọ́ ẹ̀tọ́ bá níyàwó tó tún níyàá torí kí ni ẹ níyàwó tó tó wá ní ìyá tí ò bá ní sífà àtàgọ́fù lára á àìmọ́ wọ náà rẹ̀ yóò ṣe dẹ̀ wípé àádàtà ìyàwó ó fẹ́ nípò lọ́dọ̀ rẹ̀ ìyá náà fẹ́kẹ́lẹ̀ pé iṣẹ́ rè. àwọn méjì ni wọ́n dẹ̀ ní hápù tó ṣe kí ni tó gbúdọ̀ pé fún ó gbọ́ ó ti bẹ́ẹ̀ kó gbọ́ ó rí ó ti bẹ́ẹ̀ kó rí. ìyàwó rẹ̀ ni kódà ìyàwó rẹ̀ ló ṣe nǹkan tẹ́ pé tó ṣe yẹn bí a ojú mẹ́ra rẹ̀ ti fẹ́ látàárọ̀ táàbù tí wọ́n fẹ́ wọlé sí àbí táàbù owó tiẹ̀ sí mẹ́sẹ̀ tí ẹ̀jọ́ á fẹ́ pa lórí wọ́n tí wọ́n tó wà lọ́wọ́ lọ́tà àwọn ọkọ mi ó wá ń rún mú ó kàn án lọ́lọ́pà náà bọ̀ tó ń lọ ṣẹ̀fọ́ àwọn ọmọ wọn lẹ́ Yorùbá wọn ni wọ́n rìn sóni ìfọ́ àgbà ọwọ́ agbẹ́kẹ̀lé ẹ̀ òdìgbẹ́ gbọ́dọ̀ lè lè tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni wípé àwọn sọ wọn bọ̀dọ̀ lọ́dọ̀ àrẹ yìí àwọn tí wọ́n ń bú wọn yìí ọlọ́run ọba ló wá fèsì fún wọn fúnra ló jẹ́ pé gbogbo bàtọ́ máa ń bú ọkọ lọ́wọ́ máa fèsì o ò lè là níbi ọ̀rọ̀. Allahi law sahabe al-insanu jibrila lam yaslamil mar'u min tala bẹ́ẹ̀ ni ìyá bó bá jẹ́ wípé ala alayhi salam ọba wa yí àárín wa Jibril alayhi salam sẹ́ni bá tó mú wá àyè wa tó bá pé ọba àárín wa àbí àwa náà àti rògbọ̀n mọ́ kò sí ni àwọn èèyàn ò pa rẹ̀. Qad qila fillahi aqwalan dá dá wa gan látòkè sẹ́mẹ̀ àwọn èèyàn sọ àìmọye ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbélẹ̀ onípa ọlọ́run gẹ́gẹ́. tutla ìdá rútìlá kúránù tá rútìlá. mo bá ka kùránì dáadáa ó rí àìmọye ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ nípa ọlọ́run ọlọ́run ọlọ́wọ́ rẹ̀. ìlà ànálẹ̀hu wọlé dáhùn aṣọ ìbàdàn. bí o bá mọ gbogbo ẹ̀ wọ́n sọ pé ọlọ́run ọba bímọ àbí wọ́n sọ bẹ́ẹ̀ sì ló àbí wọ́n sọ bẹ́ẹ̀. àlẹ́ yìí wà bóhótánà wà tábúlélá. Ó àánú ní ìṣìlẹ̀ yìí. Hādhā qawluhum fillāhi khāliqihim. Hādhā qawluhum fillāhi khāliqihim. Hādhā qawluhum fillāhi khāliqihim. Afọ́ni ronú ronú ronú ìwọ ìyàwó tó ní ń bú ọ, tó ní ń ń bú ọ. Ó dá abẹ́ ti ń bú ọ tó wá di ẹra jẹ wo. Tí wọn náà máa kókè sí pé wọn náà jẹ́ láì dá ọ. Ṣùgbọ́n tọ́ èyẹ máa mà pé ìdè ebú tá ń fún mi ìdè ebú wọn dáa ṣàkẹ́ máa mà èyẹ máa mà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí wọn bú pé èwo ni èwo ni ṣé èwo ni gbogbo àmọ́ jẹ́ tòmátì ṣé yóò bú báàmù ọ̀gẹ́ ẹ̀sà pẹ̀lú ló ò lè má sọ kẹ̀kẹ́ náà abẹ́fẹ́ sọ pé ìjà àwọn ìlú ṣe àmà yẹn. tó wọ́n ti ìwé nígbà wọ́n ti gbẹ̀ ní kíni kíni kíni. àmì tí wọ́n sọ nípa ọlọ́run tó dá wọn gan nu. فكيف لو قيل فينا بعض ما قيل فكيف لو قيل فينا بعض ما قيل bó wá ní ìṣe wá máa gbé báyìí gbogbo àpẹ́ èsì ọ̀rọ̀ fún àfà lágbájá tó sọ pé mo ń kọ́ ọmọ tí ó káàkiri ọlágun tó bá nàka yìí èsì ọ̀rọ̀ fún àfa àlàgbájá tó ní òun fi kéwú dọ́là àràwọ̀ ti tẹ̀sí nínú àpò nínú àpò tó ìwé ní ìyẹn lọ́wọ́ afẹ́ ti kámẹ́rà yẹn lórí lẹ́yìn máa sọ̀rọ̀ àmọ́ kí ni ìwé bá kò bá nàka yìí mo tó gbé àwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ ó sọ Wọ́n fi ọmọ ròyìn ọlọ́run. Àwọn sọ̀háábà wọ́n ròyìn wọn pẹ̀lú wípé ṣùfàá. Ó tàkẹta tí mo fẹ́ múlẹ̀ ní jùlọ ìní wípé kìí ṣe gbọ́kọ̀ táwọn èèyàn bá lẹ́yìn ìnìkìlì ẹ máa ń rí bẹ́ẹ̀. ó gbà wọn ṣùfàá ń jẹ́ yìí gẹ́gẹ́ gẹ́gẹ́ ولكن لا يعلمون Òkè yẹ kí ìtara, nínú mọ́ ìgbà tí yẹn bá lè àwọn èèyàn ló gbogbo pé ah, àwọn olè àwọn ilẹ̀ òòrùn. Àà, ìmọ̀ yìí ò ní wọ́n. Ó lè jẹ́ pẹ́ ìrìndẹ̀ ńlẹ̀ ní tẹ̀mù yí ọ̀gẹ́gẹ́. Ó jẹ́ pẹ́ ìrìndẹ̀ ní tẹ̀mù yí òun bẹ̀rẹ̀ ara yìí. Wàlákìn? Ṣùgbọ́n ni mọ́mọ̀. Ó jẹ́ pẹ́ ìrìndẹ̀ gbọ́nà ló onímọ̀ ìdẹ́dẹ́ ní bọ́láàmì wọ́n ti ká ọgbọ́nà rẹ̀. Àwọn ti láyà àlàmà ilẹ̀ mọ́mà. Tún èèyàn pé àwọn ìyá àbáṣe àwọn ti lẹ̀ àwọn ti lẹ̀ wọ́n ti lẹ̀ wọ́n láti tún àjẹ́ àwọn náà mẹ́ta sẹ́yìn. Wọ́n ti lẹ̀ kí ilẹ̀ ṣe ọ̀gbà. Ìgbọ̀n bàbá kan ti lẹ̀ wọ́n. So wọ́n lẹ́yìn òtí ìtù tó di ẹ̀yìn bọ́lá ẹ̀yìn sàbáà wọ́n ṣe kí ni wọ́n lẹ́yìn kò tí ìtò kí náà ti lẹ̀ ẹ́ àwọn sọ́ábà ní húmùsùfà àwọn pọ̀ wọ́n ló mọ̀gọ̀ àwọn húmùsùfà aláà tó wọ́n lè pẹ̀lú bọ́ọ̀lù lè pẹ̀lú nǹkan tó rí but kí ni ẹ̀rí tó fi establish tó pè ẹ̀yẹ oṣù pàtàkì ẹ ó kì bá ṣe wà á àwọn kan lọ́pọ̀ lára kàtàkì abẹ́ ẹ̀kọ́ àwọn kàtàkì ẹ bá kún fún kàtàkì tó ó lè gbọ́ lọ́kọ̀ tó wọ̀ àwọn kẹlẹ́ bí kò sí ní báwọn ìròyìn pé ọ̀wọ́n lè tọ́lọ́ ìròyìn nǹkan pọ̀ tí wọ́n lọ́kì kí ni níjẹ́ pé wáyì ẹ̀ ẹ̀ sábìsì. ẹ ọkọ ẹlòmíì ṣe bọ́lá ẹlòmíì lọ́dọ̀ ẹlòmíì gbọ́dọ̀ pàdé òkúta ní gbọ́n bídíà ni ó dà adájúgbọ́ kí la fi ló ń bídíà sọ ọ́ bàlàyé. ẹ mo ti tọ́lọ̀ mo sọ àwọn èyí fẹ́ràn sọ́bà ọlọ́run ọba sùmánù ọ̀tàrà àkọ́dé máa sọ́bà ni adébáwọn mùnásì àwọn sàábà àbáṣepọ̀ sùfàwọn òdìwọ́ wé sọ́bà èyí ó rẹ̀ sábìsì lọ́wọ́ sọ́lọ́ bá sọ́lọ́ hàn wọ̀ta àlà ó fèsì bá wọn mọ̀dá fìkí padà Ọlọ́run ní òmùgọ̀ láwọn mùnáfìkì apọ̀dà ní wọ́n ṣùgbọ́n wọn àmọ́ wọn àníma ìpé àtùkìníkà tí orí náà rí ara rẹ̀ ní wọn. Ọlọ́run àṣọ hàn wọ̀ta ààrẹ, ó mọ́ ṣe wá lómùgọ̀, ó mọ́ ṣe wá lápọ̀dà, ó mọ́ ṣe wá lómùnáfìkì ẹgbẹ́ owó àwọn òròyìn tẹ́ wá wò ó táwùjọ táwọn lò ẹgbẹ́ rí àwọn tó fẹ́ jọ́ àwọn tó fẹ́ jọ́ ẹgbẹ́ àmì sọ pé lágbájá bọ̀ ẹgbẹ́ tí wọ́n fẹ́ jọ ẹgbẹ́ wọn abẹ́rẹ́ fúnra wọn ẹ̀sùn wa ọlọ́kọ̀ wá sí àwọn akọ̀ làwọn ilé náà lè gbé sí méjì àti nìfà ìṣàlọ́ ọ̀nà tẹ́lẹ̀ ní àlọ́ kọ́dẹ́ ọ̀dọ̀ wa ọ̀rọ̀ ṣàlùfáà لنا علية وذرية والعمل اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قوة اعين واجعلنا المتقين اماما اللهم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين واحينا مسلمين والحكمه بالصالحين غير خزايا المحسونين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين.